kí lorúkọ yín ẹ sọ̀rọ̀ sókè ẹ Adésínà Adékọ̀yà kí ló gbé yín débi ẹ sọ̀rọ̀ sókè ẹ ń sùn nílé náà wá mú yín ẹ ẹ ń sùn ọlọ́pàá kan déédéé wá mú yín ẹ ṣe nǹkan kan ẹ gbóhùn sókè díẹ̀ àmọ́ wọ́n sọ fún wa pé ọmọ ẹlẹ́bí òkùnkùn ni ṣùgbọ́n kí ni ìdí tẹ̀yin fi lọ ìbọn mọ́lọ́pàá lọ́wọ́ tẹ fẹ́ gba ìbọn mọ́lọ́ tẹ fẹ́ gba ìbọn lọ́wọ́ lọ́wọ́. ìbọn yẹn wá. ẹ di ìbọn yẹn mú lọ́wọ́ ọlọ́pàá yẹn bí n pẹ́ fẹ́ gbà kí ni ìdí tẹ̀yin fi lọ ìbọn mọ́ ọlọ́pàá lọ́wọ́ wọn làwọn ò lọ. kí ló kí ni rísì tẹ fi ń lọ ìwọ ọmọ ọlọ́pàá lọ́wọ́. wọ́n ní ìkànnù yín gún ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ mọ ẹni yẹn kí lorúkọ ẹ̀. Níyì kí ni? Agbègbè wo lẹ̀ ń gbé? Ibo ni wọ́n ti kó yín wá sí Eléwéré? Odòògbólú ní local government o. Odòògbólú local government ní Ìjẹ̀bú, Ìjẹ̀bú Odòògbólú. Kí lẹ wá fẹ́ kán ṣe fún yín báyìí? Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín? Kí ìjọba tú yín lẹ̀ pé ìkan lára yín gún ọlọ́pàá ẹ̀yin náà sì lọ ìbọn mọ́lọ́pàá lọ́wọ́ kíjọba tú yín lẹ̀ kódà ẹ ṣe òyà kí lorúkọ yín kí ló gbé yín débi ìbò náà ti mú yín. ẹ sọ̀rọ̀ sókè ẹ lè sọ̀rọ̀ sókè jù báyìí lọ. Thank you kéèké mọ̀ tó ṣẹlẹ̀ ìmẹ́sì wá rí àwọn ọmọ mọ́tò náà ẹ sọ̀rọ̀ sókè ìyẹn ló mú yín jọ ìyẹn ẹgbẹ́ òkùnkùn school èwo ń bẹ primary school secondary school. ìlàrò poli. láti ọdún yẹn you can ask anybody help me musician i sing afro kí ló mú yín dé àárín àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn tí wọ́n jọ tí wọ́n jọ kó yín. èrò inú ilé mi lọ sí mo ní mingle with anybody iṣẹ́ mi gan profession mi ò gbà yẹ because ẹ̀yẹ tó bá mọ̀ kéèyàn. èwo ẹ̀wẹ̀ wo lẹ ṣe ń bẹ̀ ṣé ẹyẹ ni àbáyé. ó lò sí profession mi táyọ̀ bá mọ̀ kí irúkọ báyọ̀ ẹ̀ ń kọ́ mi for show àwọn wọn ní pípé mi for show. ẹ̀yin náà wà lára àwọn tó ń lọ́bọ̀ mọ́ ọlọ́pàá lọ kí lè ròyìn. irọ́ ó ti máa ilé mi ẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá ilé mi bó ṣe mú mi Jésù Jésù Jésù Jésù Jésù ni mo pariwo. ìkan anybody lè pariwo Jésù abọ̀rìṣàgbọ́n lè pe Jésù Jesus is just name ẹ lè pé. irọ́ o mi lẹ́sẹ̀kẹsẹ̀ ìfáàgbọ̀n kò sáṣọ ẹ bèrè lọ́wọ́ anybody i don't me argue me ìbá. kí lorúkọ yín. ayé iyọ̀ ládàpọ̀. ẹgbẹ́ wo ni ọlọ́run ẹ̀yìn lẹ́yìn. ẹyẹ lẹwà kí lè ro yín kí lẹ ń gbà nínú ẹgbẹ́ òkùnkùn yẹn. wọ́n mì ní skul gbà yẹn mi nípa ó fún ọkọ̀ bẹ́ẹ̀ sí social director nígbà yẹn wọ́n wá ní tẹ́ ẹ̀ bá jọ ìyẹn ẹgbẹ́ yẹn ẹ̀ lè wọlé bó ṣe and everyone knows that the ṣe ń tu parent tu tu parent like so that's the that's the bad. kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín. ọyọ mi kò kí mo máa play fún general aládé púpọ̀ náà general díà máa play fún. ẹ̀gún ọlọ́pàá. irọ́ wọ́n mí mi ìyá ọlọ́mà jẹ mí ìgò ọlọ́pàá ọlọ́jẹ. àwọn lára yín ló gún ọlọ́pàá yẹn. Ah, ilé ọ̀tọ̀ náà ti náà yíyọ ilé mi ọ̀tọ̀ ni màá o ilé ọ̀tọ̀ ni ilé mi o. kí ládírẹ́sì ilé ti mo gbé ní eh, ẹ̀ẹ́dà ìfi eh, olókùn mẹ́rin lẹ́yìn mọ́ṣáláṣí tó wà ní lóko mẹ́rin. kí ni ẹ̀rí tẹ́ ẹ ní tẹ́ ẹ lè fi sọ wípé ẹ̀ kì í ṣọmọ ẹgbẹ́ òkùnkùn mọ́. kí ni ẹ mà. kí ni ẹ̀rí tẹ́ ẹ ní tẹ́ ẹ lè fi sọ wípé ẹ̀ ṣọmọ ẹgbẹ́ òkùnkùn mọ́. oní mo lẹ́rìí tó pọ̀. olóhùn ṣe mọ́. mo lẹ́rìí tó pọ̀ mọ́. bí àkọ́kọ́. iṣẹ́ orin tí mo ṣe lọ́wọ́ àwọn àgbà ìgbà ẹ̀kọ́ bẹ́ẹ̀ mọ́. àwọn wo ló ti pè yín síṣẹ́ orin? Ah, orin òde orin mélòó lẹ ti lọ lọ́dún yìí. Ah, mo play mo play dada mo play dada kí ni ẹ̀rí kejì mo lè play láwọn mi fídíò mi mo lè play láwọn rẹ́kọ̀ọ́ kí ni ẹ̀rí kejì. mi mi ń gùn mọ́ wọn ni mà. ìjẹ́bù wípé ẹ̀rí tẹ́ ìfilẹ̀ yóò tó ẹ̀rí láti sọ wípé kì í ṣọmọ ẹgbẹ́ òkùnkùn. kílẹ̀ sọ ma kílẹ̀ sọ ma. ìjẹ́bù wípé ẹ̀rí tẹ́ ìfilẹ̀ kò tó láti sọ wípé kì í ẹgbẹ́ òkùnkùn. nítorí pé téèyàn bá kí í ṣọmọ ẹgbẹ́ òkùnkùn mọ́ lábẹ́ òfin ó gbọ́dọ̀ lọ jọ̀wọ́ ara ẹ̀ kó o sọ pé àfidáfísà tó oríṣiríṣi iléeṣẹ́ ọlọ́pàá mo ti ṣe rí mi ò ṣe mọ́ orú àwọn nǹkan yẹn máa wà lákọsílẹ̀ irú ọjọ́ báyìí gbèsè wo lẹgbẹ́ nígbà náà. mi ti gbé kò bẹ́ẹ̀ lórí mi mi ní àìdí àròkọ bẹ́ẹ̀ mo mo dẹ̀ mo dẹ̀ ní lọ́kùn gbogbo ìwà tí wọ́n lọ ti bá jẹ onílé kò báyìí ní agbára ìdùnnú rẹ̀ dáhùn sí the first thing I will ní agbára ìdùnnú rẹ̀ ṣùgbọ́n kó má ta mi kó má má ta mi late for page mi administration please ma I beg you in the name of God kíjọba ràn mí lọ́wọ́ kó jọ. kí lorúkọ yín ẹ gbójú sókè kí lorúkọ yín samod kini Adesanya láti bo. ọmọ Abẹ́òkúta ṣàbẹ́òkúta ń bínú ti mú bo. níbo bo ládùúgbò wo abúlé ọlọ́nì. ìgbà tí wọ́n mú yín kí ni wọ́n sọ pé ẹ ṣe kán tó gún yín wá gbé mi nílé náà ń wá kan nínú ara wọn ní ayé ìlú tí wọ́n ti máa wá sọ́dọ̀ mi sí sọ́dọ̀ mi báwo dé ìdọ̀dọ̀ mi ọ̀gbìn ọ̀kan lọ́dọ̀ mi máa ti ọmọ mi lọ́ba lórí bẹ́ẹ̀ ìbálẹ̀ ṣe máa dé ọ̀dọ̀ máa ti bọ́tí sára ọ̀dọ̀ máa ti bọ́tí sára tó wúra wá sí. ṣé ìgbà tó mọ̀ rẹ̀ yìnyín sọ̀rọ̀ yìnyín kà yín mọ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àbí báwo ló ṣe ṣẹlẹ̀ gangan. olú àlẹ́gbẹ́ mi tó lè ṣàlàyé ọ̀kà yóò rẹ̀ lẹ́gbẹ́. ẹgbẹ́ wo gan lẹ̀yin ṣe? bẹ́ẹ̀ ni ẹ̀ ṣẹgbẹ́ kankan òun ló lóun ọ̀sẹ̀ wọn. ní ayé lòun wà ní tí wọ́n wá. ẹ ayé lẹ́yìn tí wọ́n wá àmọ́ ẹ̀yin ò ṣẹgbẹ́ kankan. ẹ tún sọ ẹyẹ lẹ ṣe. kí lè ro oyin tẹ́ fi wà nínú ẹgbẹ́ òkùnkùn kí lè ń gbà ń bẹ̀. Màmá mi mi ò ní èrò kankan mi ìgbà kankan bẹ̀rẹ̀ láti bí ọdún mélòó kan lèmi ti lèmi ti fi gbogbo nǹkan ẹlẹ̀ tèmi ò sí ní òbí òmò ìgbà tí mo lọ sùn. Ìgbà tẹ́ ẹ̀ sí nínú ẹ̀ mọ́ jẹ́ ìjọ̀wọ́ ara yín. Àmújọwọ́ ara mi o. Ẹ ti wá sílé iṣẹ́ ọlọ́pàá, ẹ ti fira yín hàn pé tòkí ní ìyó ẹ̀ ṣe mọ́ o. Ẹ máa gbọ́ màmí, gbogbo àwọn nǹkan náà láti ṣàlàyé náà fún ọlọ́dẹ lọ́la pé kò sí ìwé ẹ̀rí tí mo gbà gbà yẹn mo ti sọ ìyọ̀rọ̀ mi láti twenty fifteen. Ẹ gbàwé ẹ̀rí lọ́dọ̀ ọlọ́pàá pẹ̀ṣẹ̀. Lọ́dọ̀ ọlọ́pàá fún gbà tí ìyá ìtọ́mú mi gbà yẹn tó sí ká fi lọ sí ṣàbọ̀ gbà láti ṣàbọ̀ náà tọ́lẹ̀ ti dájọ́ kóòtù sọ pé láti wákàtí ní gbọdọ̀ ní ìṣùdọ̀ kan ní gbogbo mọ́ mi. ẹ tiẹ̀ ti fi gbà kan lọ sílé ẹjọ́. ní gbọdọ̀ báyọ̀ kọ̀ọ̀kan fà wá láti gbà ń bẹ̀rẹ̀ tọ́wọ́ mo mú bọ aṣọ. kí lẹ fẹ́ kíjọba ṣe ẹ gbójú sókè bọ̀ náà. wọ́n ní wọ́n kíjọba ṣe ẹ̀rọ pé kò sí ṣíṣe kò látara àwọn ọgbọ̀n náà lè wọ́n máa fi máa kọ̀ọ̀gbọ̀n létí mi nítorí pé síyàn tó ń gbọ́ rédíò náà ń gbọ́ rédíò ìdẹ̀wò social media mo mọ nǹkan tó ń ṣe ẹ̀mí lórí ẹgbẹ́ kọ́tí sí ìlú tí gómìnà wa náà lórí sọ lórí ẹ̀ tí kọmíṣánná wa náà sọ ọ̀ eléyìí náà á já ìkọ́gbọ́n náà fún èèyàn wa náà fi kúnnà ní pé ọmọ ìjọba wa lọ sí ilé bí àtàkùn olùkọ́ ìjọba wo ọlá ìlú kọ́lẹ̀ wo la ọtúgbọ́ ṣàmì ìlú ṣíjú àti mo lè ṣetán àti dúró níbi pé ẹni tí tọ́ba ní tọwọ́ kí lorúkọ yín. Ismail kìíní. Ògúndìmú láti ibo ibo gan náà ti mú yín gangan. ilé ìpínlẹ̀ tí wàá gbé òkùnkùn wo lẹ́yìn wà ayé ilẹ̀ ṣe. a ti tóbi ọdún mélòó tẹ́ ti wà nínú ẹgbẹ́ òkùnkùn ayé yìí. twenty sixteen ni wọ́n wọ́n ṣe ayé twenty seventeen ni wọ́n ti lò torí wàhálà wọn ti pọ̀ jù ní orientation orientation bí kò kọ́ orí mi kọ́ gba ogun wá pẹ̀lú ọ̀nà rẹ̀ pa ọmọ àmì ẹsẹ̀ mi wú ọmọ àṣẹ mi léṣe láti gba mi sá sọ́kà tó gbogbo ẹ̀ tó wá ọ̀sùn láti jẹjẹ bàdẹ bẹ̀rẹ̀ lọ sí gburu máa pè ilé ìpè àpà àpà báwo ni èmi ṣé kò sí wàhálà ṣe máa ń kó sí wàhálà láwọn ti gbogbo bẹ́ẹ̀ bàdẹ tó padà sí lónìí ẹ̀ kò pẹ́ kó pẹ́ nu mọ̀ pé bóyá ọmọ àrè bóyá bàbá nínú mi wà lórí ọmọ sáwọn ọmọ ọlọ́pàá wọlé gbẹgbẹgbẹ iléeṣẹ́lẹ̀ ẹ kíkọ kìnì kan bẹ́ẹ̀ lé lórí lè iléeṣẹ́lẹ̀ kìnì kan ọdẹ nǹkan lọmọ wa àti òwe máa ń sẹgbẹ mọ ọmọ lè tọ máa lọ ọmọ lè tọ iléeṣẹ́lẹ̀ kìnì kan kìnì kan ẹ ìjọba máa lọ station ọkọ táwọn tó kù kankan jẹ máa bèrè ọ̀rọ̀ ẹ tó máa bèrè ọbẹ ṣé àbúrò lẹni yẹn ni lẹ́gbọ̀n àbúrò lẹni yìí òun ló mú ọlọ́pàá wá sọ́dọ̀ ti yín báwo lọ̀rọ̀ ṣe wá kun ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ti yìí. ké ké wájú òun lẹ wá bá. èmi ò dé ọmọlé ẹ̀gbọ́n ẹ̀ yàtọ̀ sí ibi tí ilé bọ́ sí wọn gbogbo wọn gbé mo ṣe wá mú wọn lọ síbẹ̀ mm-hmm. bàtà wá débẹ̀ ilé lọ́wọ́ ọ̀rọ̀ mi lè bóyá ẹ tẹ̀síwájú ní two thousand and seventeen lẹ́lẹ́ tí kúrò ní ẹgbẹ́ òkú. kì í ṣe pé mo kú ọbẹ̀ o. ó yá kí ló ṣẹlẹ̀. ìtọ́ máa lù mí níbi mo sá lọ fún wọn ni wọ́n máa ná mi torí mi nìyẹn tẹ̀sán tó wọn mi lọ sùkúl wọ́n máa ná mi wọ́n máa gba gbowó àpò mi. ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yẹn. Ah, kí wàá nìdí pàtàkì tẹ́yìn fi darapọ̀ mọ́ ẹgbẹ́ èmi náà mi mọ ọtọ́ mi ni ọtọ́ mi ni pé àwọn ya gidi gidi kan pé ṣé ká lọ àtẹ̀lé ọgbẹ́ ẹ ká lọ ṣeré ọwọ́ tí mo mọ̀ pé bóyá ẹ̀yẹ ẹ̀yẹ ọmọ ìyá mi ará ìlú mi pé abẹ́ lọ kọ́ bẹ́ẹ̀. kí ni pòsíṣàn yín kó tó di wípé ẹ sá fún wọn. ara mi gbà kó èmi tó máa ń lọ lójoojúmọ́ báwo ni fẹ́ dúró gbà kó kí lẹ fẹ́ kí ìjọba ṣe báyìí. ìjọba ṣe fún àánú mi ni òkú jẹ́jẹ́ fún wa lé mi máa ṣe àtidádì máa tọwọ́ lẹ́yìn tó bá ti lẹ́yìn ilé tó bá ti ti mú mi wọ́n tó bá ń jọba fi ìjọba ṣe fún mi bẹ́ẹ̀ kí lorúkọ yín ẹ jẹ ẹ gbóhùn sókè ẹ dákun Ahmadu Ramon kiri so Ṣóyẹ̀mí kí ló gbé yín débi ẹgbẹ́ wo ẹgbẹ́ náà ayé báwo ló ṣe ṣẹlẹ̀ kí lẹ́yìn náà sọ sí i. ìdílé mi wá jẹ́jẹ́ mi tó ti wá gbé mi torí èmi ibi iṣẹ́ lèmi máa ń lọ, tírélà mo máa ń tẹ̀lé o. Ilé mo dẹ̀ wà, wọ́n fi wá gbé mi, wọ́n dẹ̀ ṣe wá gbé mi. Wọ́n dẹ̀ sọ pé kí n sọ̀rọ̀ station, mo dẹ̀ tẹ̀lé. Wọ́n dẹ̀ sọ pé, ta ló ṣe mí sẹ́yẹ? Pé ṣe mo ní, ta ló ṣe mí sáàyè? Pé ṣe mo ní ìbọn? Mo dẹ̀ ní mi ìbọn. Wọ́n dẹ̀ sọ pé ta ló ṣe mí sí? Mo fi mú wọn lọ bá ẹni tí ó ṣe mí sí. So okay, which means pé ẹni yìí ló fà sí, lọ́dún wo ló fà síbẹ̀? Twenty nineteen twenty nineteen ṣùgbọ́n èyí sọ wípé two thousand and seventeen ẹ̀yin sísá lọ eh, eh, ẹ̀yin tó sẹ́kùrù tó two thousand and seventeen báwo ló ṣe wá mú yàn wọ two thousand and nineteen. Hmm. ó sọ fún mi pé bákan bákan hmm. ó sọ pé màá fà á léyàn lọ́wọ́ yìí. ta lè wá fà lé lọ́wọ́. kò gbà kí n fà á léyàn lọ́wọ́. ọjọ́ tí mo mú lọ náà ọ̀lù táyé mi bàjẹ́. Hmm. gba ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé mi ti sọ pé kó má dọ́dọ̀ mi lọ ṣé mo máa ń pè mọ́ lójú dàtọ̀ àwọn operation wo ni ìwọ ti tẹ̀lé wọn lọ ẹ kí làwọn benefits kí làwọn nǹkan tó jẹ́ ìwúrí tó wà nú ẹ̀. Hmm, kí ni àwọn nǹkan ìwúrí tó wà nínú ẹgbẹ́ àǹfààní wo ló ti jẹ nínú ẹgbẹ́ ah, ẹgbẹ́ àǹfààní kankan bẹ èmi ò tiẹ̀ lọ́mọ torí èmi kí ni ìwọ ní lọ́kàn kó tó lọ bá a pé kó mú ẹ sínú ẹgbẹ́ yẹn. mi ò lọ bá wọn kọ mú mi sínú ẹgbẹ́ iná àdúgbò lájọ wa iná àdúgbò tá lè jọ wà á hmm. dẹ̀ máa ń pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àdúgbò hmm. lọ́dẹ̀ fi sọ pé a máa jọ lọ ìgbà tá a ti máa lọ bí tá a máa lọ ilé ìtúbọ̀ tí a mọ̀ pé ọ̀rọ̀ pé ẹgbẹ́ ni wọ́n fẹ́ lọ. ẹ mélòó lẹ ti jọ ṣèpàdé láti two thousand and nineteen yẹn. ṣé lẹ́yìn ìgbà tó ṣe mí. àjọ ń fi bẹ́ẹ̀ wà mọ̀ tó wọ́n máa sọ pé mi pé èmi kọ́ máa ń rìn káàkiri ṣe ṣe rìn káàkiri ń tèmi ní pé mi ò bá wọn rízìn ọ̀rọ̀ ẹgbẹ́ èmi ò rízìn ọ̀rọ̀ ẹgbẹ́ lẹ́yìn tèmi lọ fi ṣẹ́ kí n dé. ǹjẹ́ ọ̀nà ọlọ́pàá wa bá ìwọlé tó wá pẹ́ ń bì? ní ọjọ́ wẹ́ẹ̀sì tó kọjá ní ọkọ̀ wà ní lọ́fi wá báyìí kódà mi àti ìyàwó mi lọ́la jọ wà ní. o ti níyàwó o ti bímọ o sì lérò yìí pé gbogbo nǹkan tó ń ṣe yìí kò ṣeé fi lọ́mọ lọ́wọ́ ìgbà tèmi èmi náà mọ̀ pé bó ṣe fi lọ́mọ torí pé èmi náà lọ gbogbo mi tí wọ́n mi lọ gbogbo nǹkan bẹ́ẹ̀ èmi gan mo padà bí èmi ráńgbà kí ló dé tí mo fi lọ ṣe nǹkan ìtorí èmi náà lọ mí tí wọ́n mi lọ. kí ló wá fẹ́ kí ìjọba ṣe báyìí. àkíjọba ṣíjú àánúwò mi náà ni torí pé ìjọba wọn bá wọn lọ́rùn ìbàdà lọ́wọ́ mi lọ́ṣíjú àánúwò mi lẹ́yìn eléyìí mi tọ mi ìnáwó nú ẹ mọ. ṣé àwọn òbí ẹ ti wọn kò wá bí àbáwọn yàrá bọ. àwọn òbí mi ti gbọ́ pé ọkùnrin ti wà sílẹ̀.